ẹ káàbọ̀ sí Mashola Gist TV ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tẹ̀ni wọ́n ní Queen Naomi ìpè gbogbo àwọn bọ́ọ̀sì wọn ministration bọ́ọ̀sì wọn wọ́n ní wọ́n ti kó gbẹ̀ sínú palace o wọ́n ní gbogbo pálásì ìpèsè ló ń ṣe gbègbègbè ló ń mètìtì pé gbogbo inú àwọn ayaba àwọn ìyá tán wà nù pálásì ẹ̀mọ́ pé gbogbo àwọn ìyá arúgbó yẹn gbogbo ọ̀nà láìpọ́n Naomi wọ́n ní ṣe nínú gbogbo wọn dùn ni wọ́n rejoice wọ́n ní ó ti ẹ̀yà wọn lẹ́nu nípa àwọn ọmọ ìpínpín Naomi ní bosses tó yìí wọ́n ní ministration bosses wọ̀nyí wọ́n ló fẹ́ẹ̀ tó mẹ́jọ wọ́n ní because ẹ mọ̀ pé wọ́n ní wọ́n máa ń ṣe crusade kiri ni láti lọ máa jèrè ọkàn àwọn èèyàn ẹ̀yin èèyàn lẹ jẹ́ kájọ wọnú gist yìí gbogbo wa náà mọ̀ wípé àti ìgbà tí kábíyèsí ti ń gbé ìgbésẹ̀ ìgbé kíkọ Naomi padà wá sínú palace àtìgbà yẹn ni ni wọ́n ti ń ṣe gbogbo àwọn necessary things tó yẹ kán ṣe so that àwọn olórí yìí wọ́n á fi lọ sí outside palace ṣùgbọ́n recently ni a gbọ́ pé Queen Naomi lọ padà lọ sí royal mansion ní Lẹ́kí ipe ibẹ̀ ni wọ́n máa wà kó tó di pé wọ́n máa padà wá sínú palace èyí tá a dẹ̀ tún gbọ́ náà ni pé wọ́n tún ti bẹ̀rẹ̀ um, counseling fún wedding counseling wọn ipe màmá wa Esther Ajayi àwọn ni wọ́n host wọn ní Lekki mansion wọ́n ní this is the second class ipe ó ti di kíláàsì ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ń ṣe yìí ẹ̀yin èèyàn lé kí ni ìdí tí àwọn bosses yìí fi ń wọ inú pálásì kábíyèsí wa ní ilé Ifẹ̀ ìdí ni pé ẹ mọ̀ pé Queen Naomi ò ní pẹ́ padà sí inú palace oṣù méjì péré ni kábíyèsí fún wọn wọ́n ní June wọ́n dẹ̀ ní ilé tí kábíyèsí ní káwọn olórí rà in fact wọ́n ní pé wọn ò ra ilé ọ̀ǹtẹ̀ ìgbà tí kábíyèsí lọ ra ilé fúnra ara wọn wọ́n dẹ̀ ní kí àwọn olórí kan move ẹrù wọn lọ síbẹ̀ èèyàn kan tí a gbọ́ pé ó ti kó ẹrù ẹ̀ pátápátá lọ síbẹ̀ ó ní Dr. Elizabeth wọ́n ní Dr. Elizabeth move lọ síbẹ̀ wọ́n náà ti move gbogbo ẹrù wọn pátápátá lọ síbẹ̀ wọ́n ní in fact wọ́n rọ àwọn olórí tó kù pé kí wọ́n try láti move ẹrù wọn lọ o ìpè kí wọ́n fi kábíyèsí kan fún kábíyèsí àtẹ̀kọ́ ẹ̀ Naomi láàyè láti fi sẹ́tù ọ̀rọ̀ wọn kábíyèsí dẹ̀ sọ pé nǹkan kí nǹkan tán bá fẹ́ tán bá fẹ́ ṣe sínú súùtù yìí tó yẹ pé apartment tí wọn kí wọ́n jẹ́ káwọn gbọ́ àwọn máa fún wọn ní fund láti ṣe wọ́n ní ìgbà tí Dr. Elizabeth lọ síbẹ̀ wọ́n ní wọ́n sọ fún kábíyèsí pé nǹkan báyìí làwọn fẹ́ ṣe nǹkan báyìí wọ́n ní kábíyèsí dẹ̀ ní ok it was accepted ìpè kan go ahead láti ṣe ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí ń ṣe ìwọ̀nba nǹkan tó yẹ kán ṣe nínú ayé àwọn olórí yìí láti make nǹkan easy fún wọn ẹ̀yin èèyàn ilé ẹ ká wọ inú gist tèmi. Mashola Gist TV Atude, Mashola Gist TV. Atude, bí a ṣe ń dé. A kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, Atunde. Àgbétutù dé, àgbétutù dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist máṣọ́lá túndé o àtúndé máṣọ́lá gist tv àtúndé. ní èèyàn lé bí a ṣe gbọ́ ò wọ́n ní àwọn bọ́sẹ̀ Queen Naomi wọ́n ní gbogbo wọn wọ́n ti kó wá sí inú pálàsì kábíyèsí wọ́n nítorí pé wọ́n fẹ́ kí wọ́n wà níbẹ̀ láti mọ̀ọ́fù wọn sínú palace àfirọ̀rùn wípé kò ní sí wàhálà kò ní sí ẹjọ́ kò ní sí àròyé ní inú palace kábíyèsí wọ́n ní gbogbo àwọn olórí wọ́n ní ṣe ni gbogbo wọn ń pariwo náà ń kùn náà mí nígbà tí wọ́n rí àwọn bọ́ọ̀sì yẹn tí wọ́n ń wọlé lẹ́yọ kọ̀ọ̀kan èèyàn lé wọ́n nítorí pé ministration wọn wọ́n ní ni wọ́n ń fi àwọn bọ́ọ̀sì yìí ṣe so right now wọ́n ní gbogbo àwọn inú àwọn tó wà nù pálásì ń dùn o tó rán mọ́ ẹ pé ó ti ń súnmọ́lé kíkún Naomi return sínú palace ẹ̀yin èèyàn lé gist ta ní ká mú wá fún yín nìyẹn o ẹ̀mọ̀ ìpalá máa máa mú wá fún yín tá a bá ṣe ń gbọ́ lórí moving um, to the palace Queen Naomi èyí tó jẹ́ pé àwọn èèyàn wọ́n ti ń dúró de kí ọ̀rọ̀ yìí kó yá kíákíá mo gbọ́ àwọn èèyàn kan tó ń kọ́mẹ̀ntì pé gbawó ní Queen Naomi máa padà sínú palace a lè sọ pé ìgbà báyìí náà máa padà sínú palace ṣùgbọ́n oṣù méjì ní kábíyèsí fún wọn ẹ dẹ̀mọ́ pé oṣù ń yá kíákíá kíákíá ní ìsinmi oṣù méjì máa pé ẹ̀yin aráalé mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tì yín lórí channel mi ò mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ ẹni sí mi ẹ jọ̀ọ́ public gist wa ọjọ́ Saturday and Sunday la máa máa ṣe ah, politics i mean politics gist lórí politics àti gbogbo àwọn ehm, nǹkan tó ń lọ ní agbègbè wa ní ilé ní ilẹ̀ nàìjíríà weekend la máa máa ṣe saturday and sunday àdèmá máa mú róyà àti celebrity gist wá láti monday títí di friday ẹ̀yin ará lé mo kí yín o ẹ kú ìsinmi èyí tá a fẹ́ wọnú ẹ̀ ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ ìdùnnú ló máa jẹ́ fún wa mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run á yín sókè bí ẹ ṣe ń subscribe ten like ten comment ọlọ́run á mi dá sọ́rọ̀ yín ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ subscribe o àwọn kíní wa náà eh, advertisement wa weekend la máa máa mú wa Saturday and Sunday God bless you ẹ jọ̀ọ́ tẹ́ bá ti subscribe ẹ subscribe ó kẹ́dẹ̀ tẹ notification bell yín so that abá ti post any gist ẹ máa rí òkè òkè ní ọlá yín á máa lọ ọlá ò ní lọ ìsàlẹ̀ láéláé please share this video like and subscribe god bless you.